ìbéèrè àkọ́kọ́ wọ́n ní àwọn ìlú tí wọ́n bá yẹ pé oṣù mẹ́fà òun náà fi ń ṣe ọ̀sán àbóṣù mẹ́fà náà fi ń ṣe alẹ́ báwo ni wọ́n ṣe máa ṣe pẹ̀lú ìrun tí n ṣe mistake ẹni ṣe béèrè béèrè ẹ̀hẹ́n àwọn oṣù mẹ́fà lòru wọn àbóṣù mẹ́fà lọ́sàn wọn báwo ni wọ́n ṣe máa ṣe pẹ̀lú àwọn oṣù ní yàtọ̀ sí Ramadan kìí kan tí ó lè àwọn ìlú tó súnmọ́ wọn náà náà máa lò tó bá ti ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn ìlú tó súnmọ́ wọn náà máa lò tó bá wá ní ṣe pẹ̀lú tayé èyí tí ìjọba wọn bá gbé kalẹ̀ òun náà máa lò ṣètìyẹ torí pé kódà àwọn ìlú tó dá sí pé wọ́n ń lo twenty four hours but wọ́n máa ń ní shorter day longer night shorter day day wọ́n máa kéré night wọ́n máa gùn àwọn ìjọba wọ́n máa adjust the national clock ó mọ̀ ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ní ní UK torí wọ́n máa adjust the time bí bá ṣe ní wẹ́dà kan lẹ́yìn kan bí ọ̀sẹ̀ méjì sẹ́yìn ní Nàìjíríà sọ pé agbo yóò fẹ́ ọ̀dà bíi to seven sílẹ̀ tó máa mọ́ dẹ́dẹ̀ díẹ̀ nìyí sọ àwọn ìjọba mi wọ́n máa adjust yẹ kó lè bí ti working hour ọmọ ìyára kan travel lọ sí ìlú kan ní Europe ó wá débẹ̀ ní. Eh, ọ̀sán ó débẹ̀ ní one pm the one pm wọn ni alẹ́ ni lòun bá lọ sùn ó lè lọ fún official work lòun bá lọ sùn lóòtẹ́ẹ̀lì <coughs> bọ̀dọ̀ wá ìjọ́ kejì àwọn akpé rẹ̀ gbogbo wáyé gbogbo ní alẹ́ ní alẹ́ kíni working hour lóde <laughs> ṣé ti yẹ nísìn eh, so àwọn ìjọba ilé ayé wọ́n lè adjust time bó bá ṣe rọ̀ mọ́ lọ́rùn ṣùgbọ́n tó bá ti di ọ̀rọ̀ ẹ̀sìn tọlọ́hun nínú àwọn oṣù kọ̀ọ̀kan wọ́n á relate pẹ̀lú àwọn ìlú neighboring country tó wá fi mọ̀ wọ́n ní ẹni tó ń gbààwẹ̀ tí kò kínu tó láwẹ̀ ọ̀rọ̀ pọ̀ lórí ẹni yìí tètè tó bá dá sí pé àìkínu rẹ̀ tí kò kínu kì í ṣe títí òròjú ó mọ̀ọ́mọ̀ gbénu jù sílẹ̀ yìí. bóyá ó kiri àbí kò kiri kò kírun mọ́ àbójẹ gbàgbé kò sí nínú pé kò sínú kódà kò ti kiri àbí kó tún máa kí ẹni bá gbà pé ìrun kìí ṣe ọ̀rọ̀ yẹn àbí kò sínú ẹ̀sìn ẹni yẹn kìí ṣe mùsùlùmí tó bá pẹ́ tó mu tí ò fi kínu òun náà ni pé òròjú ló mu ó wá ń kí bákànbákàn akápá kan kò ní kápá kan nínú márùn-ún akí mẹ́ta sórí ẹni yẹn nìyí mùsùlùmí ni ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ńlá ni ọlọ́run ó tẹ́wọ́ gba àwẹ̀ rẹ̀ faman ya'mal mithqala dharratin khayran yara ẹni bá ṣiṣẹ́ olóore ó ti wùlẹ̀ kó kéré mọ́ ọlọ́run bó san lẹ́sàn wọ́n ní ẹni tí ó fẹ́ gba àwẹ̀ yálà àwẹ̀ Ramadan àbí òkìkálọ́ àwẹ̀ Ramadan ló fẹ́ gbà ẹni yẹn nìyí kò wá tí fi àníyàn rinlẹ̀ so òun wá lọ sùn torí pé wọn ò tí ìróṣù ó wá lọ sùn bọ̀ tó bá di láàárọ̀ wọn sọ fún pé ọmọ ti róṣù kí ni ó ṣe ẹ̀rí pé ní o lè bẹ̀rẹ̀ àwẹ̀ àbí torí pé kò sí fàníyàn rinlẹ̀ tó bá kó bá ti fàníyàn rinlẹ̀ tó bá ti fàníyàn rinlẹ̀ á bẹ̀rẹ̀ àwẹ̀ yóò mọ̀ gbà lọ kò bá jago méjì abago mẹ́wàá yóò mọ̀ gbà lọ kò ní san gbèsè àwọn mẹ́rin afá ni yóò san gbèsè ọ̀rọ̀ tó lékè ní pé kò ní san gbèsè ṣùgbọ́n tó bá yẹ pé tọ̀ ẹni ò tí ì fi àníyàn rinlẹ̀ ẹ̀hẹ́n wọ́n padà wá gbọ́ láàárọ̀ wípé wọ́n ti róṣù irú ẹni yẹn nìyí kò lè gbàwẹ̀ torí pé kò sí fàníyàn rinlẹ̀ àmọ́ yóò da ọjọ́ yóò san gbèsè ẹyọ kan á wá dúró á dúró níbi jíjẹ níbi mímu níbi tí wọ́n bá àwẹ̀ jẹ kò ní ṣe láti lè fi pọ́n oṣù àwẹ̀lé wọ́n ní obìnrin tí ó jẹ àwẹ̀ Ramadan ó jẹ àwẹ̀ Ramadan tó ti yé bẹ́ẹ̀ tara oyún àbí látara títọ́mọ sórí obìnrin yìí wọ́n ní báwọn ló ṣe ṣe àkọ́kọ́ Kama mọ̀ yìí pé obìnrin lóyún kò túmọ̀ sí pé kò ní gbààwẹ̀ àbóbìnrin tọ́mọ kò túmọ̀ sí pé kò ní gbààwẹ̀ ṣókìlẹ̀ ẹ olóògbé ti gbààwẹ̀ mo lóyún olóògbé ti gbààwẹ̀ mo ń tọ́mọ no kìí ṣe automatic tíyàn bá ti lóyún kó má gbààwẹ̀ àbí tíyàn bá ti lóyún kó má kó má gbààwẹ̀ àbó ń tọ́mọ kó má gbààwẹ̀ so tó bá rí wípé gbígbààwẹ̀ yẹn nìyí ó ń ní lára ní wà fílẹ̀ ní wà nígbà mọ́ yálà olóyún àbí ẹni tó ń tọmọ àwa tó bá rí pé òun lè gbà lẹ́yìn ìtọmọ àbóhun lè gbà lẹ́yìn tóun bá bímọ tó ti parí nífàsì rẹ̀ tó bá rò fún un lè gbà kó gbà kó mọ̀ rẹ̀ bọ́lá ìní mo tó bá ti mọ̀ pé òun ò ní lè gbà ṣé ti yé bẹ́ẹ̀ kò ní lè rọrùn fún ẹgbẹ́ bíi ní tó ti lẹ́sìrẹ́sì ní pẹ̀ òun tàn wí kó bọ́ aláìní kó bọ́ aláìní fashion tó lọ bí ẹ̀hẹ́n ẹ̀ tó báyìí pé ó ti ń súnmọ́ àsìkò bímọ àbí obìnrin tó bá bímọ nínú àwẹ̀ òun ó dá ẹ̀ padà ni. Hmm. ó gbọ́dọ̀ dáhùn ẹ̀ padà ni. jẹ́ ká yanjú ẹ̀ kí ló fa tó bì ní o gbà wẹ̀ tó bá yẹ pé oyún ni ọ̀tọ̀ tó bá yẹ pé ń tọ́mọ ni ọ̀tọ̀ tó bá yẹ pé ẹ̀jẹ̀ ni fáàsì ni ọ̀tọ̀. òun náà ni ìdájọ́ wọn tọ̀tọ̀ wá ni tó bá yẹ pé oyún àbí ìtọ́mọ òun ni sòtúrú pé ìnira ń bẹ níbi ìyẹn gẹ́gẹ́ oyún ìnira ni ìtọ́mọ ìnira ni àbí lórí ọmọ ó ti ní nǹkan méjì nínú ó ń pààyà lórí ara rẹ̀ àbó ń pààyà lórí ọmọ yálà olóyún àbó ń tọ́mọ sùúrù yẹn nìyí ààbọ̀ aláìní mo tó bá yẹ pé tó mu tí ò fi gbà wẹ̀ òun ni haidọ̀ àbí nifas yóò dá àwẹ̀ padà tòtẹ́sì yóò dá àwẹ̀ ọjọ́ nifas àwọn nifas yóò dá àwẹ̀ padà tòtẹ́sì ó yàtọ̀ sí ẹni tó ń tọ́mọ abẹ́ ẹni tí ẹni tó lóyún kò sí bẹ́ẹ̀rù kankan tó máa ń bẹ níbi nifas ọlọ́kan ni pé ká má gba àwẹ̀ lásìkò yẹn ni kò lẹ̀ sí bẹ́ẹ̀rù kankan tó máa ń bẹ níbi haidọ̀ ọlọ́kan ni pé ká má gbàwẹ̀ ní àsìkò yẹn so kéèsì yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó bá yẹ pé ìbímọ àwọn àwẹ̀ tó jẹ́ ní Ramadan àsìkò bímọ ni tó ní àsìkò nífàsì ni márùn ni mẹ́wàá ni yóò dá padà lẹ́yìn Ramadan tó ti yé but ókè ó wá ń tọ́mọ ara rẹ̀ mọ́ ó lè gbà ṣùgbọ́n tí tọ́mọ ó fà á tí ò fi lè gbà ìyẹn ni yóò bọ́ láì ní àbí ó lóyún ó lóyún ìlóyún yẹn ni kò lè gbà látara ìnira tó ń rí yóò bọ́ aláìní ṣúklẹ̀ náà òun náà là ń sọ ẹ bẹ́ẹ̀ ni wọ́n ní ìbéèrè ka ẹlẹ́ẹ̀karùn tí ń bá gẹ́ẹ̀tì gbé dáadáa àwọn ìbéèrè yẹn dáadọ́ mọ́mí nígbẹ̀ wọ́n lẹ́ni tó jẹ kàfárà báwo ló ṣe san sáré béèrè béèrè karùn náà ní ìrí kọ́ dáadáa ó ti yẹ òkè mo ti gẹ́ẹ̀tì yẹn sí nam ẹni tí ó ti wùwà tí ò dá sẹ́yìn nínú àlàyé ló padà wá mọ̀ pé ìwà tó ń wù yẹn nìyó òun ti dáná kàfárọ̀ kí ni ó ṣe nítẹ́ni tí ó ṣe náà ni pé yóò béèrè béèrè tó ní ṣe pẹ̀lú ní tó bí kàfárà yẹn tètè yẹ because àkọ́ ò mọ ní tí mọ́lẹ́kì ẹ̀sẹ̀ kàfárà pọ̀ ewu gẹ́gẹ́ ní tiẹ̀ bóyá ó ṣàdéhùn kò múṣẹ́ ni bóyá bóyá bóyá bóyá bóyá bóyá bóyá ẹ̀hẹ́n so ó lè béèrè ní kó fi ahọ́n kejì béèrè pé ah ẹnìkan tó bá ṣe báyìí báyìí báyìí báyìí nígbà ìmọ̀ kan kí ni ìdájọ́ rẹ̀ sòtì àbẹ́nìkan tó bá ní kàfàrà lọ́rùn látara báyìí báyìí báyìí lóyún ṣe sùn yóò béèrè béèrè sòtì pé ìdí kàfàrà ìdí mọ́ bí kàfàrà pọ̀ lára ẹni kíyàn pààyàn lára ẹni kíyàn fi ẹ̀yà ara kan lára ìyàwó rẹ̀ kó fi wé àwọn ìtọ́lọ́ bá ṣe léwọ̀ lára ẹni lára ẹni kíyàn búra títí kóhun ṣe nǹkan kò bá ṣe so ó pọ̀ ewu gangan nínú ẹ̀ so ẹni yóò gbìyànjú láti tọ àwọn àfa lọ àbí publicly náà ni ó lè béèrè akàn pé ẹnìkan a fi ṣe tààrí pé ẹnìkan tó bá ṣe báyìí báyìí báyìí kàfàrà rẹ̀ báyìí ó ṣe san so yẹn ló jẹ káfa lè mọ̀ tó fẹ́ sọ pé kàfàrà ju kàfàrà lọ kàfàrà ń bẹ tó jẹ́ pé àwẹ̀ jẹ́ mẹ́ta ni kàfàrà ń bẹ tó dásí pé àwọn oṣù méjì rí tó ti yé then before àwẹ̀ gan nìyí àwọn ìtanràn kan bẹ níwájú before àwẹ̀ irú ẹni tó búra pé òun ṣe nǹkan kan tí ò wá padà wá ṣe tó ti yé yóò bọ aláìní mẹ́wàá àbí kó wọṣọ fún wọn àbí tó bá wù ú kí kó bọ́ wọn aláìní mẹ́wàá àbí kó wọṣọ fún wọn àbí kó tó kókó lọ́rùn ẹrú ìkan nínú mẹ́tẹ̀ẹ̀ta yìí kó mú kan tó bá rọrùn nù sòtí mẹ́rin tó bá wá rọrùn yóò wá gba ọjọ́ mẹ́ta sòsíwájú ká tó gba àwẹ̀ kàfàrà àwọn kankan ti gbáwájú ṣókèlè so ìyẹn lè kíyàn súnmọ́ wàfà wọ́n ní ṣé nínú tọ́ílẹ̀tì láàgbọ́dọ̀ sọ̀rọ̀ ni àbí tá a bá ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ tá a bá ń ṣègbọ̀nsẹ̀ lọ́wọ́ mọ̀kúrú òun náà ní ká sọ̀rọ̀ àfi indal haja àfi tí haja bá wà fún wa ṣùgbọ́n náà rí pé ìyàwó tọ́ílẹ̀tì lọ ó lọ gbépò ó lọ sí yìbọ́ọ̀bù ó lọ fọ tọ́ílẹ̀tì ẹ̀sìn ní kíyàn máa sọ̀rọ̀ lópa tó bá ti ní kó nira báyàn wọ́n ní àti àwẹ̀ Ramadan àwẹ̀ ọ̀ràn yàn àbí náfìlà ǹjẹ́ ìyẹn lẹ́tọ̀ọ́ àti máa dìlé ìṣinu àìdílé ìṣinu súnà ní ká yára sínú lóògbà tó nù bá ti wọ̀ á yára sínú á tùnú tó rò bá ti lè wọ̀ aṣèlú anábì sallallahu alaihi wasallam ní ìdá gharabati ash-shamsu min ahuna bóun bá ti wọ̀ láti bí ó yọ ń bí ó sì wọ̀ ń bí ó ní faqad aftara sahim gbogbo aláwẹ̀ kó wọ́n ti túnú nìyẹn tó rò bá ti lè wọ̀ gbogbo aláwẹ̀ <clears throat> wọ́n ti túnú nìyẹn so kóyà ìdè wà nǹkan tó fi túnú bóyá èso tútù ni àbí omi tó ti yé àmọ́ kò dáa ká máa dìlé nínú súnà ká lọ ká dìlé ká pẹ́ jẹ sààrì ká sì yára sínú nínú súnà ànábì ọlọ́wọ́ bá ní. wọ́n ní olóyún tó dá pé ó jẹ bí àwẹ̀ méjì nínú àwẹ̀ tó lọ ọjọ́ méjì òun ló jẹ so ọjọ́ méjì yẹn nìyí ó wá ní lára láti gbà ọ̀rọ̀ mọ̀dánù míì ló tún wá ń wọlé yìí báwo ló ṣe ṣe tó bá mọ̀ yìí pé ó rọ̀ òun lọ́rùn láti lè gbà kí lọ́rùn mọ̀dá mi tó wọlé àgbà méjì ló jẹ ni mẹ́ta ló jẹ ni márùn-ún ni yóò gbà ṣùgbọ́n tí ẹni yẹn bá sì ń bẹ nínú ìnira tó lọ́rùn ọ̀mọ̀dá ni mi fi wá wọlé sọ́tà ni ẹ tí ó ṣe ni pé yóò gba rọmọdánì tó wọlé àwa san méjì tó jẹ tẹ́lẹ̀ àwa san lẹ́yìn rọmọdánì tó ti so tó bá ní kápá àti gbà á gbà tí ò bá ní kápá àti gbà á tó ti yé ṣé yóò wá bọ́lá ìní àdúgbò ní bọ́lá ìní ó wá dípẹ́ǹdì kí ló mu tí ò tún gbàwẹ̀ lásìkò gbàwẹ̀ tó bá pé ìnira látara oyún àbí ìnira látara ìtọ́mọ ẹ̀hẹ́ ó lè bọ́lá ìní tó bá pé ìnira látara àárẹ̀ àbí látara ìrìn kò lè bọ́ aláìní ẹni tí ó ṣàárẹ̀ fún odidi bíi ọ̀sẹ̀ mẹ́rin oṣù kan ló fi sick kò wá kírun kí ni ó ṣe àárẹ̀ ò ní kíyàn má kírun ló kùgbà sí làákàyè báyìí ti yẹ tí làákàyè bá ti lè yẹ á fi irun lẹ̀ á sì ní dá padà tó ti yé torípọ́ lọ́wọ́ bò lábọ̀ wa lọ́rùn ṣùgbọ́n tí làákàyè báyìí ti yẹ èèyàn á kírun bọ́lọ̀ máa ṣe fúnyàn nígbà láàyè mọ̀ tó bá pẹ́ kó jókòó ní ọ̀rọ̀ ọlọ́run tó bá pẹ́ yóò dùbúlẹ̀ ni títí ṣe èyí tọ́lọ́wọ́n bó yọ̀ǹda fún wa ni pé káwa káwa tì ó rẹ̀ mí náà ń gba drip wọ́n hàn jù ní ó gbé yàn ní kí wọ́n kírun kí kódà tí wọ́n hàn jù báyìí ara sọ tó bá rí èèyàn ṣàlùwàlá fún tó bá rọrùn tó bá rí èèyàn ṣàlùwàlá fún fún wọn ṣe táyà mọ́mù fún bẹ́ẹ̀ ní ò bá rọrùn tásìkò bá tún lè tó ikó kínú bẹ́ẹ̀ ó nìkan ló wà mẹ́kò rẹ̀ kàkà àsìkò wọn tó ó sì aago báyìí aago gidi nìyí wọ́n mọ̀ pé àsìkò oorun láàrin báyìí sáàrin báyìí ni kò rẹ́ tó lè kó kínú bó bá ṣe rọ lọ́rùn. Allahu akbar Allahu akbar la ilaha illa Allah anna muhammadar sunan similar wanga mana wani kalan allah akbar tó bá tó rọrùn yìí náà nìyí kó oju bó bá ṣe rọ ọlọ́run ọlọ́run ò fún pé wẹ́ má tó bá tó gbádùn máa ń gbádùn tó dá sí pé ọlọ́run lè sọ́dọ̀ àìmọye so ẹni ẹni yìí àkọ́kọ́ yóò tọrọ tútúbá lọ́dọ̀ ọlọ́run tó yẹ pé ó ti dẹ́ṣẹ̀ yìí ẹ̀ṣẹ̀ nìyẹn àtọ̀rọ̀ tuntun bá ayé àwẹ́lẹ̀ kámákì torí pé ó rẹwà ẹlẹ́ẹ̀kejì ẹni yóò wá dá ìsọ́rí irun ẹni yóò wá dá àwọn irun yẹn yóò wá dá padà àtàrà àìmọ̀ ló fi gbé lẹ̀ àwọn padà ó lè kí gbogbo kan tó bá rọ̀ lọ́rùn kò náà pé suba zori lásìkò lásìkò mọ́gírí ara marathon ni kó kí àwọn ọjọ́ kan kó kí ọjọ́ kan tó ti bá kí tán ọjọ́ kejì ọjọ́ kẹta gbogbo ẹ̀ bá a bá yẹ rí tó ti láàrin wákàtí márùn sí mẹ́wàá yóò kì tán tó bá fẹ́ rẹ̀ kó sinmi tó bá nílò kó mu omi tútù kó mu kó balùwàlá jẹ́ akẹ́kọ̀ọ́ sínú padà wọ́n ní ṣáà lè tẹ̀lé ẹni tó lóun ò ní tẹ̀lé information sultan àmọ́ òun tẹ̀lé information Saudi wọ́n bá ti rọ́ṣù tó lọ bẹ́ẹ̀ yẹn náà nìyí kò rílẹ̀ àwọn tó sọ wà nínú àwọn àfa kí náà ń lò kò náà ní pé súnmú lè ẹsẹ̀ tẹ́ bá ti gbọ́ pé wọ́n rọ́ṣù ẹ̀bẹ̀rẹ̀ anywhere in the world nǹkan lò nínú hadith yẹn nìyí àmọ́ àwọn sọ̀hábà tí wọ́n gbádìí sí yíyé dáadáa wọ́n dẹ́ pé اختلاف المطالع معتبر a máa kọ̀nsídà ibùyọ òòrùn ìlú sílùú gẹ́gẹ́ bí àwọn sàábì náà ṣe kọ̀nsídà so àwọn tó bá dájú pé ibùyọ òòrùn wa ó bá rí bákan náà títí yé tá a sì ní olórí tó ń darí wa olóyè ẹ̀ lò àwọn afá àwọn afá wa nílùú Saudi ní táwọn ọdún olórí ni pé lèkó lè baládé lò ìyẹ sòhò ìlú kọ̀ọ̀kan kó mẹ́ǹtẹ́ tó bá ti rí yẹn tó fi lọ́kàn balẹ̀ jù tó ti yé so wọ́n rọ́ṣùn Saudi wọn rí Nàìjíríà láàrin Nàìjíríà Saudi Arabia two hours tí wọ́n lè mọ kí zuri Nàìjíríà Saudi káàtì mọ kí zuri nígbà yìí no tó túmọ̀ pé ibùdó òun wá kò jọra wọn digbidigbi so n tá máa lò òun náà ni tún ìjọba wa bá kéde tamaná róṣù ni Nigeria á bẹ̀rẹ̀ kódà bí wọn ò rí sáúdí kò kàn wá tọ́má rí sáúdí táwọn ní nàìjíríà kò kàn wá àní ti bẹ̀rẹ̀ pé pẹ̀lú kó lè báládé ro ìyàtọ̀ wọ́n ní sótọ́ kí ẹ máa ṣe ọjọ́ àyájọ́ èso fruit day wọ́n ní máa ṣe máa ṣe ni pé wọ́n máa ń sọ àwọn pàtàkì tó wà níbi èso fúnyàn gbogbo àwọn kíníkan dèè dèè dèè dèè yìí ṣe ọ̀lẹ ní máa ń bè àti àìníkàkún láti lè la àwọn èèyàn pẹ̀lú ìmọ̀ tí ò bá rí bẹ́ẹ̀ ni sókè ẹjọ́ kan lẹ́mù fún fruit day ọjọ́ kan ṣoṣo tí wọ́n pé dáadáa bá ń bẹ nínú èso ẹ máa ṣe lọ́fẹ̀ẹ́ ẹ máa ṣe lóṣooṣù ẹgbẹ́ tí ń gbẹ̀ bá ti rọ̀ lọ́rùn so àbúrò mújọ kan lé lórí nìyí lára àwọn àṣàkáṣà táwọn òyìnbó tí wọ́n là kalẹ̀ ni tí kò sì wúlò water day ó ń bẹ water day ó ń bẹ sọfì ògbélé yìí kò ráyè jókòó nínú ẹ̀sìn kámọ́tò wa sọ yìí pé àwọn àtúmọ̀ lò lórí nǹkan ẹ̀sìn gẹ́gẹ́ bí ìjáde ìyẹn bídíà nìyẹn tó ní cup day bídíà náà tún nìyẹn náà ní susak day bídíà náà nìyẹn náà ogogoro day haram day bídíà náà nìyẹn náà so kama gbèrè bẹ́ẹ̀ rẹ̀ sí sábà lò níbi ọ̀rọ̀ ayé ó sì túlẹ̀ ṣùgbọ́n níbi ọ̀rọ̀ ẹ̀sìn ìjáde kí ló ṣe já wọ́n níjọ́ ìlàdẹ̀ káyọ̀ mọ̀ pé pàtàkì wọ́n ah, wọ́n wọ́n ràn wọ́n rán ní tí ò dáṣán gbági gbogbo ọjọ́ ìjábùdé fún obìnrin mùsùlùmí nígbà bá ti rí ìjábù lọ́rùn rẹ̀ ọjọ́ náà ìjábùdé àbí ẹ ní olùwà níwọ̀ ìjábù tó bá jáde ọlọ́run ní jẹ́ kárí áwúrọ̀ dé ọjọ́ ìwòhò ìyẹn sì ní ìyẹn sì wọ́pọ̀ tó tó pé nìyí ojoojúmọ́ náà ń ṣe áwúrọ̀ náà tóra wọn síta ní so ní ṣókí fruit day gbogbo eléyìí àìfi ìmọ̀lémọ̀ni kò sí nínú ẹ̀sìn gbọ́dọ̀ yẹ pé ilé ọ̀rọ̀ ayé òun nìyẹn tó máa gbé wọ ọ̀rọ̀ ẹ̀sìn òun ni tó tún tóbi jù ní ewu fún àwọn mùsùlùmí wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama assalamu wa rahmatullahi wa barakatuh